وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أما بعد فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́run ọba Allah ọba tí ó dáwà sí títí di ọjọ́ tòní òun nínú àánú ẹ̀ kókó dáwà sí òun náà ló sì dáwà sí ó jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà bákan náà àtọ̀rọ̀ alẹ́kùn ọ̀la rẹ̀ fún ànàbà Muhammad sallallahu alayhi wa sallam ẹni tó rán sí wa láti wá fi ìjọ kan rẹ̀ hàn wá àbí ọlọ́run ọba àlékún ìyọnu rẹ̀ kó bá ṣe fún àwọn sàhábà bẹ́ẹ̀ náà ni àbí ọlọ́run àlékún ìgbésí ayé rọrùn àti fọkànbalẹ̀ àtàlékún àgbọ́yé ẹ̀sìn àti rísíkò halal kọlọ̀ kó jọ ọ́ kó má ṣe àtúbọ̀ ṣe fẹ́ni kankan wa akẹ́rẹ́ àwọn káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ètò òdodo àbí fún olùgbọ̀wé ètò Ramadan òun náà ni jùmọ̀ tó gbẹ̀yìn nínú oṣù ṣàbán ní ìtẹ́lẹ̀ fi túmọ̀ sí pé ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run àti wà nínú oṣù ramadan eléyìí dẹ̀rẹ̀ in dalla ala shay'in fa innama yadullu ramadan ìyẹn fi ń hàn wá wípé oṣù ramadan ti súnmọ́ ẹ̀yìn náà la ni pé ah ọjọ́ wo la gbà kan tán ná èmi tún ti dé bẹ́ẹ̀ ni torí èmi àti ń ṣe gbọ́dọ̀ tètè mọ́ra sí dáadáa ṣíṣe kádẹ jìnnà sí wà tí ò dáa ọjọ́ ayé ń sáré ìtafẹ́ ló ń bẹ̀ ó ń dínkù sí dojoojúmọ́ ṣé wọn náà ti rí wọn ọmọ tí wọn náà ṣe kò mọ wọn lánàá wàrà tí wọ́n ti ń dá láyé lójú ẹ̀mí ẹ̀ lónìí ìwọ náà ti rí àwọn tí wọ́n ń dalẹ̀ rú dáyé lánàá wọn lónìí wọ́n ti di tàwọn àti láyé má ìní ìgan ti ẹ̀wà láyé nínú wọn ọ̀dà aláìsí ni allahu akbar kabira kábíyèsí ọlọ́run wa tilkal ayyamu nudawiluha bayna nas ọba tó lòun máa ń mọ̀ ọ́n mọ̀ fi ayé òun fi ń yẹra àwọn òpó mọ́ ara ẹ̀dá ni tó bá rí báyìí lónìí tó bá tún dọ̀la á tún rí báyìí míì ah Allahu akbar kabira ọjọ́ ayé náà rèé o òun ló ń sáré lè jelenjelenjelenje ló ń dàbí ìgbà tó yá sí pé àti ẹ̀ka ọjọ́ yẹn pé má ah, ah. ó ń dàbí ìgbà tá a ka oṣù yẹn pé má ó ń dàbí ìgbà tá a ka ọ̀sẹ̀ yẹn pé má ó ń dàbí ìgbà tí n tá à ń pè lọ́dún kan òjọ́dún kan má gbogbo ẹ ti yára gan-an ànábì ti sọ́wẹ́ fún wa sallallahu alaihi wasallam onídọ́wà ti dà síbọ̀ tán ayé yatakarrabu zaman yatakarrabu zaman ọjọ́ ayé a máa sáré àsìkò a máa yá gan-an iṣẹ́ máa dàbí oṣù tó kọjá oṣù tó kọjá máa dàbí àná allahu akbar ẹ̀ṣájà mọ́ra sí dáadáa ṣíṣe káàdì jìnnà sí wà bàjẹ́ bí wọ́n ṣe ń gbọ́ níwà sí yìí náà ó tí fi ṣìnà lẹ̀ bó ṣe ń gbọ́n wà sí yìí náà ó tí fi lára lẹ̀ ọmọlàkejì ni wọ́n kàn lára ẹ̀ ń tiẹ̀ kí ló kàn ẹ̀ kí ń tiẹ̀ pẹ̀lú tó lọ́n ṣe fún bó o ṣe ń gbọ́ wà títò iná o ì tí ì fẹ́rọ pípa lẹ̀ bó o ṣe ń gbọ́ tó o tí ì fòlè jíjà lẹ̀ bó o tí ì fa àwọn ìwà bàjẹ́ ìwà bàjẹ́ oríṣiríṣi tó kàn wẹ̀ o tí ì pa tì bó o ṣe ń gbọ́ wà títò tí wọ́n náà rí ìrírí ayé lóríṣiríṣi toríṣiríṣi nǹkan tójú tiẹ̀ náà ṣẹlẹ̀ ó ń ka tinú ìwé ìròyìn wọ́n rí ètò ìṣẹ̀lẹ̀ láwọn àdúgbò káàkiri màdàlíkà pẹ̀lú ẹ̀ náà ó padà torí ẹ̀ náà fìwà bàjẹ́ lẹ̀ ó padà torí ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ó báwo ló ṣe ń kírun sí kí ló rò pé wá ṣe láàyè gan-an àwẹ̀ ló tún bọ̀ yìí ti ṣí gbogbo ṣe gba yamayama tó dín iná òun tó tún rò kalẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ sí ó tún bẹ̀rẹ̀ sí plan aburú oríṣiríṣi eléyìí tó tún fẹ́ ṣe nínú oṣù yìí ọjọ́ òòlù tó fẹ́ túbá ọjọ́ òòlù fẹ́ pa àwọn àbàjẹ́ tì ọjọ́ òòlù tó fẹ́ yìrònú pé wàá dáa ọjọ́ òòlù tó fẹ́ kúrò níbi rádaràda ah! ọjọ́ èmi àti ẹ o ayé kata wa náà rèé o koko pé méjì o àtúntún mi wà mọ́ torípèrò rẹ lómi ni pé tí n bá tún wá o tún yàn ó tún wá mọ́ èmi pápá ò tún wá mọ́ ẹ̀kan títa fẹ́ wá náà níta lò lọ́wọ́lọ́wọ́ yìí àǹfààní pé yàn ń padà kan allahu akbar kabira torí àdúpẹ́ fọlọ́run tó tún jẹ́ kí àwa ṣe máa bẹ a fi ń náà ti ẹ̀kọ́ fẹ́ pè ní ọ̀nà ara wa létí pé bó ṣe Ramadan ṣe súnmọ́ yìí ètò kan ti yẹ kí a tètè mójútó ká nípalẹ̀ mọ́ rẹ̀ kalẹ̀ ó náà ní tó ní ṣe pẹ̀lú bá a ṣe ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan Ànábì sallallahu alaihi wasallam ti jẹ́ ká mọ̀ wípé rírí pé oṣù lé òun náà ni tá a fi ń bẹ̀rẹ̀ ààwẹ̀ Ramadan àbíkẹ́ tó ṣìyàn ò bá lé pẹ̀lú ètò látọ̀dọ̀ Ọlọ́run tá a bá rí póṣù yẹn lé anábìnrin oṣù tàwà nínú ẹ̀ ti ṣe ṣàbán káka òun kò ń pé ọgbọ̀n ọjọ́ tó ń bá ti wá pé kábẹ̀rẹ̀ Ramadan kò síre gbé kankan lórí ilé yìí lọ́dọ̀ àwọn ẹni rẹ̀ tàná kì í ṣe mọ́sálà kan tá à ń famọ́ rẹ̀ ní lẹ́nu gbẹ̀ẹ́n ó wà controversial rárá irú ilé ìkọ́ ọ̀rọ̀ tó kílẹ̀ tó yanjú ni a kì í fi fálákì a kì í fi eh, eh, eh, tábìlì fálákì kéèyàn máa lọ fi eléyẹ̀ wá oṣù àbí káwá ní a ní irinṣẹ́ ìgbàlódé kan ìyẹn la fẹ́ lọ fi wá oṣù yẹn bí tó bá sá pamọ́ sí ọlọ́run ti jẹ́ ká mọ̀ látòrí àwọn ànábì pé ó lè fara pamọ́ fún wa ká má rí súnmù lè ru'yatihi pẹ̀lú hadith abdullahi bin Mas'ud ibn eh, Umar yẹn eh, òní súnmù lè ru'yatihi ànábì sọ tó ń gbọ́ ìpè ẹgbà rẹ̀ pẹ̀lú pẹ̀rí pọ̀ṣù lé wà áfítẹ́rò lè ru'yatihi ẹ̀dẹ̀ tìǹà rẹ̀ náà nígbà tí a bá gbọ́ pé oṣù lé eh, wa in ghumma ọ̀fẹ́ rìwáyà wà ń yànrọ̀ ibi yàrá alaykum tó bá di pé kùrùkùrù jẹ́ kẹ́ ẹ̀ náà fana àti rí akímẹ́lò àdẹ́ta ṣàbá na sàràfin ẹ̀dẹ̀ ka ṣàbá ló kó pé ọgbọ̀n adéhùsí mọ̀ Bukhari àti mọ̀ Muslim ṣẹgbà wa rẹ̀ ni eléyìí ò kì í ṣe tó ní kálukú máa máa rò pé òun fẹ́ ṣe fẹ́ nú òun kí wàá ní tá a fẹ́ ṣe lórí àwọn tí wọ́n máa ń mú ọjọ́ kalẹ̀ di Ramadan a máa ṣe wáàsí fún wọn náà ni a máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ náà ni a máa kọ̀tínù láti máa ṣe é Eh, láti máa educate àwọn èèyàn wa tí wọ́n ń gbà lásán tí wọ́n náà ni wípé léyìí àwọn máa ti yàtọ̀ sí ohun tí ànábì wa fi kọ́ wa ẹja padà sí ìpìlẹ̀ èyí tí ànábì sọ fún wa sọ́lá sọ́lá ó máa kọ́ léyìí eléyìí máa yàtọ̀ sí i ó máa yàtọ̀ sí i títí títí tọ́lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala tó fi máa jẹ́ kí ọ̀rọ̀ wa ìmọ̀ wa èrò wa lórí ẹ̀sìn yìí tó fi máa jẹ́ kó ọ̀dọ̀ èmi àti náà ni wọ́n ti ń bọ̀ wá kírun àwa tá a jó lórí ẹ̀sìn àwa imam ẹ jẹ́ ká gbìyànjú ká má ra ìjọ sàmìyàn láre o ẹ ká bẹ̀rù ọlọ́run o wà lọ́rùn olórí ẹ̀sìn gbogbo àwa imam imam imam káàkiri ẹ jẹ́ ká payọ̀ ọlọ́run àwọn tó ń bọ̀ wá tó lẹ́yìn wá kírun yìí kí ni ta ní nípa lẹ́mọ́kalẹ̀ dé wọn ṣé kì ṣe pé ìròǹgbà wa nípa fẹ́ fi wọ́n ṣòwò ọ̀pọ̀lọpọ̀ masajidu mi báyìí nísìnyí àwọn náà ti lílí sílẹ̀ rẹpẹtẹ ọ̀rọ̀bọ̀dọ̀ ní tọ́dí àkókò tó ti so oníṣẹ́ra máa ń kéréré ìrúngbà ọ̀pọ̀lọpọ̀ ó náà ni bí wọ́n ṣe máa expect àwọn èèyàn àwọn ará ìjọsìn wọn láre àwọn èèyàn wá fi bí ogún ìṣẹ́jú péré wọ́n fi kí sọ̀rọ̀tòlẹ̀ ọ̀ṣá àti tààrọ̀ rẹ̀ tó bá ti wá ń sára mọ̀ báyìí àwọn abẹ́rẹ́ àjọ oríṣiríṣi bí àwọn gbé tójú bọ́lé káàkiri ni àwọn ọ̀gánàtẹ̀ nínú masjid torí owó ilé ìtẹ́fẹ́ gbẹ̀rọ̀ wà àwọn èèyàn kódà nínú tó bani lọ́kàn jẹ́ àwọn ẹlòmíì wọ́n á bẹ̀rẹ̀ sí kí sọ́látù ní àṣàì láti tó eight nítorí pé kọ́ba lè parí tàrọ́wé àti gbogbo àṣàì yẹn kọ́ lè parí rẹ̀ sago mẹ́jọ àbọ̀ ha subhanallah ẹ ṣe ń kí àṣàì ní tó eight pẹ̀lú ojú ọjọ́ tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú ojú ọjọ́ tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú tẹ́yìn náà dẹ̀ ká nínú ọ̀pọ̀lọpọ̀ àkọọ́lẹ̀ ìpè ntava tó wà láàrin sọ́láṣí magrib sọ́láṣí ìrànṣá ó gbọ́dọ̀ tó wákàtí kan àti bí ìṣẹ́jú márùn-ún ó kéré pé wákàtí kan ó gbọ́dọ̀ lé láàrin gbàtà fi kí sọ́láṣí magrib sígbàtà fi kí sọ́láṣí ìrànṣá ẹ wá wò bàtà ẹ̀ náà ṣìnú báyìí sígbàtà fi wá fẹ́ kí sọ́láṣí ìrànṣá ẹ̀ tó wákàtí kan lé kò tó kí ló wá dé ìjòtúrí ọlọ́run ẹ̀sìn ọlọ́run pa wá láṣẹ rẹ̀ ni kí kàn ṣe pé kó wá ṣàṣì bó ṣe lè ṣe ẹ̀yin lẹ́ mọ̀járe rárá rárá àwọn alámọ̀kọ́ lélẹ́yìí ìjà kọ́ àlàyé òfin ẹ̀sìn ọlọ́run ọba ni ẹ̀já fi ìpayọ̀ ọlọ́run ọba káfí bá òyìn wa lò bákan náà gba àtọ́lọ́ ọba fún ìṣẹ́ǹjì lọ́wọ́ eré tá a fẹ́ sàn sí rédíò program ẹ̀ríkà náà ní ikhlas ká ní ikhlas oníjà kó máa pé kó ẹ̀pà òyìn tí wọ́n fẹ́ yín wa tí wọ́n fẹ́ kí wa ọ̀nà àwọn tá à ń gbowó kalẹ̀ pé kí wọ́n máa lọ sọ̀rọ̀ lórí rédíò láì bìkítà sí kí ni tá a fa yìí ń sọ irú ọ̀rọ̀ àfa yìí ń sọ gbogbo ẹni owó náà lẹ ti ń gbọ́ wá sí ẹ náà máa gbọ́ àwọn wá sí mi tẹ́ máa mọ̀ pé òun gangan lódodo ẹ náà máa gbọ́ àwọn míì tẹ́ náà máa mọ̀ pé ìsọkúsọ àfa yìí ń sọ yìí tó bá pé nínú àtẹ́yìn náà ń gbówó kalẹ̀ fún ìsọkúsọ ni wọ́n ń sọ ẹ pè wọ́n ṣẹ́ rí lásìkò tá a wá yìí ń tà tiẹ̀ nílà kíyèsí ni pé ọgọ́ọ̀rọ̀ àwọn àfa ẹni olówó ká wọn jù bẹ́ẹ̀ náà àfa ẹgbẹ́ wọn ṣe ká wọn lọ bó ṣe rí nìyẹn eléyìí kì í ṣe ìbú eré àwọn afá bẹ́ẹ̀ pè wọ́n ṣẹ̀ṣẹ̀dúgbọ́ sà ṣẹ̀dúgbọ́ madam ẹ̀yẹ pè wọ́n jókòó káfà ìró ọ̀rọ̀ bá tẹ̀ sọ̀rọ̀ lórí programme yìí tí mo gbọ́ ẹnu wá ṣẹ̀ṣẹ̀ ń bá wá ṣe ṣàṣánwó ẹ̀ mo kíyèsí pé ẹ̀sán kọ̀ọ̀kan ń bẹ̀ tó kù yẹ káàtó ẹ̀ má bínú ẹ ṣe nígbà tó ń lọ ẹ̀túnṣọ́ kúdúrú fún wọn ẹ̀tún fún wọn ní nǹkan ẹ̀ rí i pé kò sójú wá ìgbà tẹ́ bá wọn sọ irú àwọn kan báyìí ni mo máa fẹ́ máa gbọ́ kẹ́ máa sọ ẹ̀wọ́ àti afá ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀ ẹgbélé nínú àwọn wáàsí tẹ́yìn náà wà ní lọ́wọ́ olówó tẹ́yìn náà gbọ́ tẹ́wọ̀ kó wáàsí gidi ni ẹ pílẹ̀ ẹ̀ fún tó ń gbọ́ bá ti gbọ́ òṣìṣẹ́ kọ́ ẹ pé àfa tó mọ̀ ni òṣìṣẹ́ kọ́ ẹ pé sars tó mọ̀ ni òṣìṣẹ́ kọ́ ẹ pé sẹ́kù tó mọ̀ ni òṣìṣẹ́ ó lè kására kó má sọ̀rọ̀ pé ah mo ti mọ àfa tó ń sọ̀rọ̀ yìí ah òṣìṣẹ́ kó má sọ ṣùgbọ́n ẹ̀rí ọkàn á máa jẹ pé òdòdó lẹ́ni yìí sọ ó ti takùn irú tó ń sọ ẹ má jẹ́ kan fowó yín dẹ̀sìn àwọn èèyàn rú ẹ̀yin olówó ẹ má jẹ́ kan fowó yín dẹ̀sìn àwọn èèyàn rú ẹ̀yin ẹ gbówó kalẹ̀ fún wọn ìsọkúsọ ni wọ́n ń sọ o wọ́n ń dẹ̀sìn rú ni o wọ́n ń bú àwọn mùsùlùmí egbúlẹ̀ lómi wá bú lórí rédíò ìpìlẹ̀ lómi wá ṣẹ́ ń bẹ̀ ẹlòmí ò di ọ̀rọ̀ ló wá sọ ẹlòmí ó wá kó ìrújú kalẹ̀ fáwọn èèyàn ó wá sórí ẹ̀sìn kodò fáwọn èèyàn ẹ̀yin lẹ̀dẹ̀ sanwó tóun fi náà fàánà àti wá sọ eléyìí náà pàtàkì ẹ̀yin ọmọ ìyá mi mùsùlùmí tàjọjọ́ àfà tàjọjọ́ àyímọ̀ tàjọjọ́ ustaz jẹjẹ oríṣiríṣi tí wọ́n ń pè wá káì ẹrù tó wà lórí wa yìí ọ̀nà àjọ ẹ má jà gbàgbé pa ni gbogbo tó wọn ṣe lánàá ó ti dìtàn lónìí ìtàn náà ṣe lọ́wọ́lọ́wọ́ yìí jọ kan a fẹ́ dá sí ìtàn náà ṣe lọ́wọ́lọ́wọ́ jọ kan afẹ́ akọ ẹja sòótọ́ ẹja tuntun àná Kùránì fáwọn èèyàn ẹja tuntun àná hadith àwọn ẹbí fáwọn èèyàn sọlá sọlá ẹ má jẹ́ káwọn èèyàn máa fojú pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ wò wá mọ́ nínú Islam à ń ṣe ní pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ àwọn tá a bẹ́sìn lọ́wọ́ wọn ṣe ní pọ̀ṣọ̀pọ̀ṣọ̀ wọ́n ṣe ní wórówóró wọ́n ṣe ní kótíkótí kí ló dé àwọn lè já òdodo lójú tó tún wáyé ìgbà tá a bá ń sòdodo nú ẹ̀ tọrọ wa máa takora wọn tí n tó àná kúránì tá a máa tún tukutu ló máa ń wẹni tí kì í ṣe mùsùlùmí ṣe o lẹni tí tí o ti máa ṣẹ̀sìn ọlọ́run ló fi máa develop interest ṣùgbọ́n gbà tẹ́ ń bọ́ síbẹ̀ ẹni ẹgbọ́rún tẹ̀ ń sọ ṣọ́lọ́run ló sọ eléyìí tẹ̀ ń tu yìí ṣẹ́nu obìnrin sọ eléyìí tẹ̀ ń tu yìí ẹ̀yin náà mọ̀ pé rárá ìfẹ́ nù yín ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ọlọ́run kan jó yín ó ní kódà tí mo jí àwọn tá a fọ àwọn tó bá pọ́n pa wọn lọ sínú náà ni àwọn àdè tẹ̀lé wọ́ bí àwọn ṣe tán àti wọ́ inna lillahi wa inna ilayhi raji'un ilé náà báyìí lọ́kàn yẹn láti máa gbọ́rù bad news báyìí kí ni ẹ fẹ́ káwọn ọmọ kí ó ṣe kí ni ẹ fẹ́ káwọn àfa kí ni ẹ fẹ́ kí àwọn àfa tó kú náà láyé kí ni ẹ fẹ́ kọ́ ṣe ẹ fẹ́ kọ́ dákẹ́ kí ni tẹ́ ẹ fẹ́ kí ẹni tí ò kéwú tí ó kàwé irú nǹkan wọlé ń gbìn sí wọn lọ́kàn kí ni tẹ́ irú impression wọlé ń fáwọn ìjọba nípa wa ìpè àkàn tẹ̀lẹ́ra nítẹ̀lẹ́ afọ́jú ẹ̀já bẹ̀rẹ̀ ọlọ́run gbogbo àtọ́lọ́run fún ní àǹfààní ìpè ká máa sọ̀rọ̀ ọlọ́run ilẹ̀kùn ti ti sílẹ̀ báyìí o tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí rìkọ́ọ̀dù ẹ̀ kalẹ̀ ẹ̀jọ́ ẹ̀tẹ́rò yìí pa o gbogbo sọ̀tọ́ ní tọkọjá kan la máa sọ̀tọ́ dín bó ṣe rí nìyẹn gbogbo ẹni tó sọ̀tọ́ ní kọjá kan ló máa láǹfààní àti dín bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó máa láǹfààní àti tó ìtàn aláfà náà ti ṣìfẹ́ ṣe ló bí ìrìn àti ẹ̀ tọ́lọ́ ń bá ní kémi àti ẹ̀ rí ṣe já lu opportunity yẹn láti fi sọ tá máa débà níwájú ọlọ́run níjẹ́ gbọ́dọ̀ kẹ́yàmọ́ tí ni wàá máa dùn pé ṣé mi ni mo sọ̀rọ̀ yìí ṣé wọ́n àsìmí lọ́lọ́run lò tí nǹkan yìí fi dá báyìí ṣé mi lọ́lọ́run lò tí àwọn èèyàn fi ta àtẹ̀mí mo dodo báyìí ètò mùsùlùmí gidi máa ń nájọ lọ́pọlọ tí wàá fi jọ pé ilé tí mò ń gbọ́ yìí jọ̀rọ̀ gidi ilé tí mò ń gbọ́ yìí sọkúsọ ni jàre àfáyé kan dùn mí àfáyé kan ó kan dà láhàn ni àfáyé mọ̀ rárá ó ń da fáírọ̀sì lẹ̀ ni ìwọ náà mọ̀ o à ń tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ kí sàrọ̀ yìí bó ṣe tó àti bó ṣe yẹ ẹ gbà bó ṣe tó àti bó ṣe yẹ ẹ jìnnà sí àbàjẹ́ àti sọkúsọ assalamu alaikum warahmatullahi wabarakatuh. pé òdodo tí ó ń dé sí ti gbọ́ wa ní gbogbo ọjọ́ jùmọ̀ láàrin ọ̀sẹ̀ ọ̀nà ní alhaji wa Tawbayomi Taofeek Ogundiyimu broda Qasim Shogaolu broda Debisi Maruf Bankole tí wọ́n ní kí ládé àti àìsàn rẹ̀ kó máa bá àwọn òbí àwọn tí wọ́n ti padà síwájú Ọlọ́run nínú ẹ̀sìn bákan náà madrasa àti amọ̀sílẹ̀ kí ó wà fún àwọn ọmọdé àti fún àwọn àgbàlagbà láàrin ọ̀sẹ̀ àti níparí ọ̀sẹ̀ a tún lè fọ́lọ̀ wa ní Facebook page wa Da'watul Haqq lẹ́mí Abẹ́òkúta fún àwọn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa fún ìbéèrè tàbí ṣíṣe onígbọ̀wọ́ irú ètò báyìí الريباني صرام وإمام وإسحاق أبو أبولور محمد الأول هنا نزارو إتزارو 35 75 14 66